Mm-hmm. bí àwọn obìnrin bíi mẹ́ẹ̀ẹ́dógún àrùn aṣojú fáláṣojú àrùn púpọ̀ fáláṣọ nǹkan bẹ́ẹ̀ láàrùn fún fáláṣọ fún. bí ṣe ń wòye àfàìmọ̀ kan má jẹ́ pé wọ́n gan ọ́ padà wọ́n sọ ogún ọ̀hún. ibà ó inú gbọ́pẹja lómi bẹ́ẹ̀ ni kèrè ogodo mọ́yà alájùbà. èsùn ni lásánlàsàn ni ọ. iyọ̀ lèmi efirin àti iyọ̀ sì bára wọn lọ́jà àdádálẹ́ hmm. torí yóò pọ̀rọ̀ yóò kọ̀mí yóò kópa gbòǹgbò yẹ yá ti bí ìbẹ̀rẹ̀ yìí orí ìrọ̀ kan sọ́gbà. kọ́kọ́rọ̀ dà mí hmm. kọ́kọ́rọ̀ dà mí ìwọ náà tiẹ̀ láwọn ọba ti ń ṣiṣẹ́ díẹ̀díẹ̀. mélòó nílùú ayédùn ọ̀nà táwọn èèyàn kú lẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀ báyìí mọ̀ lọ́mọ jẹ́ pé àbí. àbí kú ni mí. èmi ò jẹyọ tí ò wọná. wọná bíi ti kú. oyè tí O bá ti ní dáàfin ìní jẹ. nítorí ìdí mo fẹ́ pọ̀tínú fún ọ. ọ̀rọ̀ tí bàbá bá sọ ó ń labẹ́gẹ́. ẹ ọ wà á lọ ni àṣẹ ìsìn jẹ́. tí n bá pa àpagbé ìbí agara dé. Wow. Ah! gbálẹ̀ kò gbálẹ̀ kò sẹ́ni tó ṣí lẹ́yìn fún un àwọn ará ilé ẹ̀mí ṣáàjì tí wọ́n sọ pé wọn ò tí ì rí bí ọjọ́ náà. ilé ilé òṣè dáadáa tó bá fi ìlú lẹ o. àwọn ọmọkùnrin méjì tí wọ́n kú lórí rẹ̀ òjà mẹ́fẹ̀ẹ́. clip àti abẹ́lẹ́jà yìí. ìwọ́n tèmi ti rẹ jẹ táwọn kan tó ti rẹ tà. téèyàn bá jí láàárọ̀ kùtùkùtù tó bá fojú kan ẹ̀ àfi kí onítọ̀hún padà lọ sórí ibùsùn kó lọ sùn padà. ṣé nítorí pé mo bí ẹni ṣe ṣáájú ọ̀rọ̀ yìí sí mi. àfojú léèyàn pàtàkì fún wájú ẹni. mẹ́ta ni bá pé pé yóò kú mẹ́ta. èmi ń gbádùn kí n wọnú kẹ̀kẹ́ ti bá bẹ̀ gẹ́gẹ́. mo ti rò pé òun ló máa gbà mí nínú ìṣòro mi. àfi ẹni pé wọ́n fi àbùkù mi lójú nígbà tí mo kọ́ lù fẹ́ tiẹ̀. àbúwá ìdílé àbáyé gbẹ́yà kúrì ilẹ̀kùn ẹ̀wà àbí ẹni pé nìkan kò máa jà. ìbá sọ pé ẹ̀kọ́ ní òrọ̀jà bó bá dalẹ̀ o. lóbólóbó ta ní òrọ̀jà bó bá dalẹ̀ o. ìjọ gbowó ra yọ̀wò lóòkan bọ̀ bó bá lọ. ìjọ bú mọ́ o. kí ni jẹ́ mọ́ o. kí ni jáde. wọn ẹgbẹ́ mi náà ń bínú sí i. ẹ̀yin náà ń bínú. ẹgbẹ́ mi náà ń bínú sí i. orí ẹ̀ burú. ìwọ wá pariwo akínlábí ẹ̀yin ọ̀rẹ́ mi akínlábí ọ̀ akínlábí ó sì rémi ọmọ ọba nẹ̀ ọ̀ ń pariwo akínlábí. ẹ wo bí ẹ̀ bọ́ tẹ́ ẹ̀ bọ̀ ẹ̀ ń bọ́ tẹ̀ bọ̀ o nígbà tí ọmọ bá wà ń bí o wá ń kí ọmọ yóò ṣà ọmọ yóò tẹ̀ tẹ́jọba abomi lọ sùn kúkú. ó yà mí lẹ́nu ṣé ìwọ ń bọ́ ọmọ bá jà sí kíkí yóò sì kì ọ́ pa bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ó yàtọ̀ síra wọn tọ́lú yàtọ̀ sí tọ́lú a lè fọwọ́ ọ̀tún káfí wọ́n wò sí ó yàtọ̀ síra wọn ìwọ wá ń fi ìwé ara rẹ ó ń fi wé ọmọ ọba ọmọ ọba lòun mo tuntun sọ ọmọ ọba lòun tó ti yọba eh, ìwọ ọmọ ìyá sàásì lásán tẹ pé òsáyí kan ti fi yín lẹ lọ. ẹ ah. eh, eh, dákun ẹ jẹ́ àṣẹ sùúrù o adémọlá o mm-hmm. sẹ́mi làwọn ẹranko méjì yìí náà ń wanú sílá níwájú rẹ orí ẹ̀ burú olórí rẹ ò bá wá burú ìsì kí ọ ọmọ ọmọ ìyá ọsọ ọmọ. ẹ ẹ ẹ má tó gbẹ̀yìn wa o ọ̀tẹ̀ tútù rẹ̀ ń gbé bọ̀ yìí o ń ah, bọ́ kan náà ní a ọ̀tẹ̀ tútù orí ẹ̀ orí ẹ̀ ah, burú ah àrẹ̀mọ ọkàfẹ́rẹ́ àbọ̀ lórí. Eh, ọlọ́tẹ̀ tútù ọlọ́tẹ̀ tútù kò lè dùn mí fún ọ àwọn mọ̀lẹ́bí tiẹ̀ ò lówó ẹ̀ẹ́dálíkà eh, eh, ni yín. tó ti gbàgbọ́ pé ìgbòho ló pa wọ́n lé wọn. bẹ́ẹ̀ni <laughs> lóbi tẹ̀lé lóbi tẹ̀lé lé ilé tó ṣe ń gbàbí kẹ̀kẹ́ sùn wọ́n tẹ̀lé kí gbogbo àdúgbò àbí sórí jíjọ́ tó bá tún kéwì tó pé ọmọ ìyá Òṣogbo àbọ̀mọ bọ́lẹ̀ pé hmm. àbọ̀mọ tó wọgbó lọ ó jẹun ìbùkún rẹ. ìsì ni kóhùn rẹ kò fi ọlẹ̀ lọ. Adémọ́lá èmi táwọn ẹni tó ń lomi lẹ́yìn ẹsẹ̀ dúró àwọn náà. àwọn ẹ̀bùrú ẹ̀mí. ọbẹ̀ rúdi ọbẹ̀ sọ̀rọ̀ ó bóyá débi kíbi tó wá tẹ́lẹ̀. ọmọ bá tẹ̀lé mi pẹ̀lú akínábí o akínábí. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa bóyá mo ṣe bóyá ìjọ àtijọ́ náà wó yá. Ah, ah, ah, má kí mọ́ mọ́ bá. ìjọ àtijọ́ náà wó yá. ọba ni mí o mo ba lórí gbogbo nkí gbogbo tí ń bẹ ńlẹ̀ yìí mo ba lórí oṣó mo ba lórí àjẹ́ gbogbo lẹ́bọ̀ léògùn mo ba lórí wọn àtàwọn èmèrè àti gbogbo òòṣà yóò wọ̀ wá nílẹ̀ yèmí lọ bá tí mo bá lérí wọn bẹ́ẹ̀ mo sọ. ẹ ẹ bá lórí nǹkan kan kódà àwọn ẹyẹ ojú ọ̀run gan ẹ̀ bá lórí wọn tẹ́ ẹ bá bá lórí wọn ni kì í ṣe irú èmi lakinla bí òwà máa gùn mí gàràgàrà ebi odidi àrẹ̀mọ ọba adémọlá adégúnróyè ẹ bá lórí nǹkan kan kábíyèsí o. ọmọ èké ni ń ṣe ọ o bọ́mọ èké ọba ṣe ọ ọ mọ̀ pé wọ́n ń fi wọn ràn mọ́ bá yọ̀dà ọmọ olówó ni kọ́sá o bí wèrè bá ń lẹ́kọ̀ọ́ lọ́jà ẹni bá gbọ́ tètè gbójú ẹ̀ sá ẹni ẹrú bá pàápàá gbé ni báyìí nìkan bá rí ọ fún ìwọ ni ọṣọ rẹ o má jẹ́ wọn pa o. bàbá mi ẹ gbọ́ sí mo ní ìgbéraga. bí a bá lọ onígbéraga ojú tí a fi wò nù bẹ́ẹ̀ ọyẹ onígbéraga ipò àgbàlá àbágbà ipò ọmọ ọba lọ́yẹ abọ́mọ ọba kó o gbéraga sí ẹni á fi lè mọ̀ pé bàbá rẹ ló nílùú ṣùgbọ́n ìwọ ni o ṣe pẹ̀lẹ́ o tó ti yọ gẹ́gẹ́ bí òwe àkọ́kọ́ bẹ́ẹ̀ bá ọmọ olówó ni kọ́sá o kí wọn ó lè jí ọjà yé pẹ́ gbéraga gé wọn jẹ fẹ́ alátẹ́gùn kínú ó dùn kún rẹ́rìn kú ọ ọgbọ́n. bàbá mi ẹ pẹ́ lórí oyè yìí mọ fẹ́ lásìn lọ́rùn báyìí hmm. èmi àrẹ̀bọn adégúnróyè bàbá mi èmi wá ń fẹ́ mọ́ fi ọlá bàbá mi fẹ́ lálọ́ ọ̀yún gbòòrò ẹ wá bá ń sọ fún lórí burúkú ọmọ ìyá òòsà kó mọ̀ sí fìrì kọ́kọ́ fìrì kọ́kọ́ sí mi o èmi wá ń lọ àárín ìgboro mi lọ́ọ́ jayé ọba o. Adémọ́lá. Akínlábí. Akínlábí dákun dúró náà kí ló dé tómi rẹ dákẹ rọrọ bíi ipò fẹ́ gbé àbàtà rẹ ta kété bí ẹni pé kò bódò tán sọmọ pé mo ti ń pè ẹ bí níbi tó jókòó sí wọ́tọ̀ ọ̀dà o. ẹ wo mi n ò ní parọ́ tán yìí o òjòjò ara mi ò le. irú òjòjò wo ní sògùn o. mi bí ààrẹ máa ni ó pé kí n fò kí n bó fi jẹ́ pé tí n bá gbé gbá wọn ò mọ̀ gbé bí n bá gbà wo wọn ò mọ̀ gbé àfohùn àfohùn náà ni kò tiẹ̀ fẹ́ rí mìmí látàn rárá ó ní wọn ò tiẹ̀ níwúlò kankan ó pọ̀ mẹ́rú ni mí ìyá mi ẹ gbọ́ sọ́mẹ́rú ni mí lóòótọ́ ni. Ah! àrẹ̀mọ́ pé ọlọ́mọ ẹrú. ó pè mí lọ́mọ ẹrú o. àràbù lásán ni ẹnu ń yún ìwà ń họ yóò pè wọ́n lọ́mọ ẹrú ah, nínú ìlú wa ẹrú mọ rẹ̀ lẹ́rú àwọn wọ̀fà mọ́ra wọn ní wọ̀fà ìjòyè lásánlàsán gan ò ní í ṣe bí ọba nílùú tí wọ́n bí mi tán forí mi sọlẹ̀ sí wọn ò gbé mi wá tọ́nú ìlú yìí bí wọ́n ti bíyàn lọ́nà méjèèjì àtilé ìyá àtilé bàbá inú ìlú yìí ni wọ́n ti bí mi so tí wọ́n fẹ́ gbọ́ tuntun kéèyàn tó jẹ ìyá òòṣà nínú ìlú sọ̀rọ̀ pé wọ́n lè fi àrè lásán lásán jẹ ni ìyá òòṣà tí mo tún wá jẹ kì í ṣe ìyá òòṣà kan lásán kì í ṣe ìyá òòṣà lè yẹ̀bùyẹ̀bù ìyá òòṣà gidi tó mọ̀tàn tó mọ òfú tó mọ gbè ni sórí kọ́kọ́rọ́ tó ṣí inú ìlú wa yìí àtẹ̀tò tí ọwọ́ tèmi lọ́wà bó bá wá dijọ́ míì tó bá lanu pàkàlágbárí tó pè ọ́ lọ́mọ àlè sọ fún pé ìwọ ìsọmọ àlè ojúlówó ọmọ ọkọ ni ọ tí ọba wá yé kọlọ rẹ bí kábíyèsí bàbá rẹ torí mo mọ̀ pé kábíyèsí kò ní sọ bẹ́ẹ̀ fún toró yé kábíyèsí dáadáa sọ bẹ́ẹ̀ fún. ṣé wàá rí ìyá mi léè tẹ́ ẹ wá ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ yìí ọkàn mi sì wàá balẹ̀ pẹ̀sẹ̀. dáná ẹ sọ̀hún ṣé ò yẹ kó tiẹ̀ kí wọ́n gan tiẹ̀ ti gà kí n ti máa gbọ́ ni ọkàn rẹ balẹ̀ pẹ̀sẹ̀ ọmọ ẹni ìbájọ ni àbáyọ èmi láyé mi. ẹ ẹ wo mi ẹ má bínú kẹsì á wo kì ṣe pé n ò fẹ́ bínú lọ́jọ́ náà o ó fẹ́ ṣe mí bí ìbà ni bí bẹ́ẹ̀ ìyá mi n ò bá fara ya o. kọ́bí ti ṣe ọ́ dìde ilé tí mo ti bọ́ ìyá mi ọkàn mi sì balẹ̀. ọmọ ọkọ tó dájú ni ọ. àbájọ ọkọ mi nílò lọ ń lọ yìí o. tètè lọ ọlọ́run ó di elédùn ó bá ń sìn ọ lọ má wàá pẹ́ o sọ ti gbọ́n tí mo sọ fún ọ. ìyá mi ẹ̀yẹn sáà ti fi elédùn àsìn mi bíi ti ń lọ ẹ̀ kí n tà kí n sì bá yín kó yín bọ̀. elédùn àwọn màá sìn ọ lọ má wàá gbàgbé o gbogbo wọn tó jẹ ọ lówó ọba ń gbọ owó mi bàbá ọba ti ń bọ o. ń dáná ìyá mi àmọ́ o ìyá mi wò ń lè délùú àgbèrè lónìí. gbogbo bí ọ ti gbowó ni ọba ìyàlẹ́yọ kọ̀ọ̀kan kó gbowó mi bọ̀ fún mi o elédùn àwọn màá bá sìn ọ lọ. ọ̀dà ọ̀dà àbọ̀ o. ìyá wa. <laughs> Oh, ọ̀rẹ́ mi ọ̀rọ̀ rẹ mà kọ́ kí wá ní. sọ mọ pé gàlẹ́gàlẹ́ ààrẹ mọ olúwa yìí ti ń pọ̀ jù. Hmm, ọ̀rẹ́ mi èmi lórí tẹ́ fẹsẹ̀lẹ̀ tẹ́ mọ̀ fẹnu kọ sọ hmm. mọ pọ́mọ yóò sàlò dáyùn lẹ̀ ó ń lo pipi tó fẹ́ gún yẹ. ó dákun ọ̀rẹ́ mi kọ́ máa bọ̀ lẹ́sìn kọ́ máa bọ̀ lẹ́sìn rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ pọ̀. abájọ lára rẹ̀ tó ní bàtà rẹ̀ fi ń wí bàtàbàtà tó lóun òjòjì ó tún pa bàtà. jọ dákun ṣé ẹ̀sẹ̀ ti wà nù rẹ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ni. ẹ̀sẹ̀ ò sí bẹ o alátiṣe rẹ ní màá ti ṣe hmm. ara ẹ̀. ẹ yá mọ̀kò mọ̀kò náà mọ̀kò náà mọ̀kò náà ọ̀kàrì ọ̀kàrì ọ̀kàrì ẹ má wò mí o ìṣe mi mẹ́yẹ bọ̀ lápò ni. Akínlábí hmm? bí èpè ọ ti fi irú kíní kan sílẹ̀ kan. Hmm, bẹ́ẹ̀ ni mo ti fi sí. èwo ń tiẹ̀ ṣé wọ́n ń dé oògùn ni ẹ mo ní ìran létí ni kó má ṣe pé ó ti gbàgbé. n ò lè gbàgbé ìgbàgbé ò gbọdọ̀ ṣe mí n ò fi sí. wọ́n jó ògùn ni. èmi wò pé kó má ṣe pé ó ti gbàgbé ni. ẹ wo ẹ̀yin ẹ sá máa wò mí ràn. ẹ máa wò mí o ẹ máa wò mí o. Thank you. kíní ọ̀hún rè. akínlábí ó sì dán lójú pé kíní yóò ṣiṣẹ́. irú ìbéèrè kátikàti ìwọ àná wọ́n sọ oògùn ẹ̀kú fún ọ ọ ní òjẹ ọ ti kú náà mo ní bàbá tó kú kọ́ tó gbà pé oògùn ti jẹ. filẹ̀ o filẹ̀ o ẹjọ́ béèrè ìwọ mọ̀ pé bí o bá ti sáàyè báyìí láti di jàǹdàkadì dẹ́wò báyìí ló sì bí yọ ọ̀kẹ́rẹ́ ló wà dánwò lójú yín nìsín. ẹ máa wò mí o ó yá èyí dà kọjá dà kọjá àtìlábí ṣe dà kọjá dà kọjá. Akalabi, ige ige ma ti ń gbọn. Bí o ṣe máa gbọ̀n nù. Ah! Akalabi, ige ma kú. Sẹ́ni ló gbìyànjú. Kìnìún kankan ò ní í ṣe é ó yẹ máa wá wò mí nísìnyí máa wò mí o. akínlábí ọkùnrin ogun ikú àbáyọyẹ ọkùnrin náà ah, ọkùnrin náà mo sọ fún mo sọ fún oògùn bò àmúbánlé ni mo bá ń lé ni ìsẹ́yìn ni mo ṣẹ̀ṣẹ̀ gbà pé lóòótọ́ lóòótọ́ ọmọ ìyá òsà ni ọ́. mi náà àti ìgbà sẹ́mi náà kó èkó bò ó. mélòó lára mi. òjò yọ ìyàwó náà wò kọ́mọ́ sí mi nìkan. ó ti dá a báwọn ìtọ́wò la máa dùn ọbẹ̀ mo ti ríṣẹ́ rẹ. Oh! àkànàbí ìṣẹ́ ni mo ṣẹ̀ wá gbà pé ọmọ ìyá òsà ni ọ́. mẹ́bí mo sọ fún ọ. oògùn ah! wà. Eh, eh. àbí dẹ́wọ̀n náà wò. Um, mélòó lára mi mo yọ̀ǹda. Eh, ẹ wá mọ tá a ẹ wá máa relé bó bá wá di ní ọ̀la a wà parí ètò kù. èmi ò bẹ́rí gbègbè. gbègbè. ò bẹ́rí gbègbè. gbègbè. ojúmọ́ ti mọ́ ọ̀yẹ́ ti là mò ń lóko wá jẹ tèmi mò ń lóko wá jẹ mi ìgúnnugún ò ní kú sóko wá jẹ. àṣẹ. nítorí ọkọ ò ní lóko àìmọ́ wálé àdá ò ní roko àìrèmọ́ bọ̀ àwa ò lọ a tún padà sílé láyọ̀. ẹni bá wá ní amọ́bọ̀ là ní dé bá. èṣù lè mi o èṣù lè mi láàánú òbírí oko. ọ̀bẹ lẹ́kùn sunkún kẹ́rọ ọ̀bẹ lẹ́kùn ẹlẹ́kùn sunkún làárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ takunlabi ń lọ láàrin ẹ̀pà àtàrí ẹ̀ hàn firifiri ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kíga sí baba ga ló já mẹ́rin sí látọ́ pàṣẹ láàlú o mo mọ oúnjẹ rẹ o èṣù mọ̀ sèmi o mọ̀ sè kankan náà àwọn ọmọ tó tẹ̀lé mi. àṣẹ oúnjẹ èṣù dà ẹgbẹ́lẹ́ lọ èṣù èṣù ọmọ sèmi o. àṣẹ mọ̀ sèmi o. àṣẹ ọmọ ẹlòmíì ni o ṣe o. àṣẹ ayúlọ ayúbọ lọ́wọ́ yẹnu. àṣẹ pẹ̀lẹ́ sẹtẹ náà. àṣẹ òní iyọ̀ rèé ọ̀rọ̀ mi lọ́dún. àṣẹ oníyọ̀ ọ̀rọ̀ mi yọ mi yọ lọ́rọ̀ mi. ẹni bá ní mọ́ bọ̀. òun là ní dé ó sì mọ́lẹ̀ olóbi lé bẹ̀jẹ̀wẹ̀ ọ̀nà náà ló bímọ kí mọ̀ bóra. ogun gbogbo tó ní í ṣe pẹ̀lú ni ìwọ ló ní ìbọn tá à ń yìn ìwọ ló ní kí mọ̀ mọ̀ mú mi kọ́ mọ̀ mú kankan lóhùn àwọn ọmọ mi. gbogbo tó ní í ṣe pẹ̀lú ni ìwọ ló ní kádà ọmọ bà mí kọ́ mọ̀ bà ọmọ mi. kọ́kọ́ ọmọ sàwọn lẹ́sẹ̀ bí n bá lọ kí n padà wálé pẹ̀lú ìrọ̀rùn.

lori, bí n bá lọ re kí n bọ re. àṣẹ. èmi ọgbẹ́ rí gbèrè ọgbẹ́. gbèrè ọgbẹ́ gbèrè gbèrè. gbèrè gbèrè. gbèrè gbèrè ó délé àná ó ṣàfọwọ́ra orin gẹ́rẹ́gẹ́rẹ́ dọ́jà òun ó kó wọn lẹ́rú kó wọn. pẹ̀rẹ̀gbẹ̀ ìjọ òde egbò ẹni bá tẹ̀ ń kọ́. yóò ti lọ ẹni bá tẹ̀ ń kọ́. yóò ti lọ. ò ní fara rí lọ ká dáa fún ọ náà ògùn náà pọ̀ máa gbọ́n náà. ẹ má gbọ́ mọ̀. olùwàgbé kí ló bọ́ yóò fẹ́ ní oyinbọ́nu. ẹ wá gbọ́ o ẹ wá gbọ́ tí nígbà tẹ ẹ yájú lé wọn kọ wọn ò ní jù báyìí lọ. Ah. Ah. ṣé ṣé ṣé ṣe kó wọlé rè. olúwa mi oh, oh, oh, olúwa mi alówólé ni mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nọ́mbà tẹ bẹ̀rẹ̀ sí gbà wọ́n bá fẹ́ yan báàlì òtútù ládùúgbò wa. tó báyìí tó báyìí alówólé àbí kíló gbéra rẹ alówólé àbí kíló gbéra rẹ ẹran kan ló mú débi ògún ní ọ̀pá òní.

gẹ̀rẹ́gẹ̀rẹ́ dọ́jà o ó kó wọn lẹ́rú kó wọn lẹ́rú lọ. má jẹ́ ríjà rẹ̀ ògùn dábèdè o má jẹ́ ríjà rẹ̀ ògbérìgbègbè o òrùbá dákun. gbà mí ẹ má jẹ́ lu o wọ́n ní etí ní í ṣe onígbọ̀wọ́ orí àtàǹpàkò ní í ṣe onígbọ̀wọ́ ọ̀ka kòkóńgò ní í ṣe ọ̀nà ọ̀fun ẹ̀yin ẹni ọba ẹ̀yin ọmọ ọba ẹ̀yin tá a bímọ ba ẹ̀yin ìjòyè tá à ń jọ so ń gbọ̀wọ́ o hmm. olè olórí burúkú jàgùdà tí ń wá láti dálẹ̀ wá kó à ń lé ògbérìgbègbè ń sì mú un bẹ́ẹ̀ báyé bá tojú àgbà bàjẹ́ àwọn ọmọ kéékèèké gbàpá ìmọ̀ wàá hùwà ni o ẹ ṣàánú mi ẹ gbà mí o ẹ mọ̀jà yọ bàjẹ́ o kí lẹ ẹ ṣe sí o. kábíyèsí kí ẹ pẹ́ fún wa o àgbà yẹn ò dalẹ̀. kábíyèsí gẹ́gẹ́ bí òwe tẹ̀yìn àgbà máa pa wọ́n ní èké ni ìjẹ́ àsòótọ́ láyé ọ̀nà ọ̀fun tẹ̀sí wí kò ní gbòǹgbò ẹ̀rí báyìí bá so lókè ọyọ bọbọrọ bọbọrọ hmm. ẹ ẹ ṣàìtì mà pé bírú ẹ bá dénú ebè yọ tàjú su lọ bàbá hmm. <laughs> ètè wá nǹkan sí ti ń bẹ lẹ́yìn kábíyèsí mo ṣe bí lé àwọn aráàlú àtàwọn tí máa ń bọ̀ lọ́nà oko ní ti ògbérìgbègbè ń dá lọ́nà bàbá ètè wá nǹkan ṣe sí ọ wá dìgbà tó bá wá bọ́ lé kábíyèsí tó ah, wá kó. ọlọ́ọ̀ni ah, ọkọ̀ olóye o ṣe pé ọwọ́ alẹ́ rẹ̀ wá kó o kó ọ lẹ́rú tọmọtọmọ àní ẹ wá ń tá a ṣe sọ̀rọ̀ tí òfin ní wá bẹ́ẹ̀ mọ́. kábíyèsí kẹ́mi yógún o mm-hmm. kẹ́ ẹ pẹ́ fún wa tọ́rọ̀ bá rí báyìí oníbà ṣe ṣe ẹ jẹ́ àṣìgbọ̀n fún balógun kó lọ kojú ògbérì gbègbè. kábíyèsí nígbà jẹ́ pé ti tèmi bá ni ẹ jẹ́ ká ṣígun fún balógun kórè jagun èmi jagunjagun ló pe rẹ̀. kábíyèsí o kábíyèsí o ọ̀rọ̀ lẹ́yìn olóyè sọ ẹ jẹ́ ń gbà kí lọ́ọ́ yín ibi gbégi ẹ wo ìgbànìgbàrú lá ìgbànìgbàrú kàn ìgbànìgbàrú kù tàtàtà ẹ wo ìgbà yóò ta mí òjòjò sògùn mi arógùn mi ò le ara mi ọkọ fẹ bàbá mo ní bà bẹ́ẹ̀ bá ṣe bà tí ń ṣe mí ta ni ń jẹ́ ògbérìgbégbè ibi tó ní ń jẹ tí mo ní wọn jẹ́ wọ́n ní mo mo ní wọ́n mú mo fi gòkèlè tọ́pẹ́ kì í wò ta ló ń tọ̀ wọ́n. <laughs> dáyẹ̀ mọ̀ o kì í ṣàwàdà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ara mi ọkọ fẹ́ àṣìṣe ní balógun èyí tá a yàn yìí bẹ́ẹ̀ ń gbẹ́ bá sì tọrọ oyè ẹ mọ̀ pé ẹ lè sòkè dilẹ̀ ẹ lè jagun látàáwẹ́ títí délé ẹ̀dẹ́ hmm. pé kò sírú yín lójú ogun nínú ìlú àfi ọjẹ balógun tán ìwọ ọ̀hádà aláìsàn èmi ò pé ọmọ ṣàìsàn o ọlọ́run ní tí ì pa ọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ń tètè pààrọ̀ rẹ ká ní balógun tó lágbára kí ló mú ọ gan ẹbẹ ni ọ̀sán ọ̀run ọ̀pọ̀ o ẹni tí ń bá kó tètè kọjá ọdọ Olódùmarè kárí kámọye èèyàn tájọṣe ìlú kí ló ṣe ọ gan ẹ̀yin ìlú bàbá bọ ìyá olóòṣà yọba kojú ọrọ yìí ti bá togun dé tá a rí gbogbo tá a á wà tún ètò ọ̀hún bá yọ lẹ́mìí èèyàn nígbà náà ni ọmọ gbébọn nígbà tí ò ní mọ́. Hmm, baálé mi olúfọn adéòròlú ọmọ ọmọ mo mo funfun mo níyọ ńlé mo dàtẹ ah, ah. ọmọ mo rìn balùwẹ̀ láàjìn ṣé bẹ́ẹ̀ yìí lọ máa ọmọ àtúnlé mọ́. Eh, hmm. ah, eh, kámọ́ mi zùn ẹ̀. bẹ́ẹ̀ ni bá lè mi. inú kọ́kọ́ ń bí mi pé etí mo ní mo fẹ́ jẹ tí mo fẹ́ mu ọpẹ́ àmọ́ oríkì tó kọ́kọ́ gbé wáyé hmm. ó mú orí mi wú èmi náà wá mọ̀ ọ́ délẹ̀ pé yóò ní bákan mi hmm. yóò nídìí sírò oríkì mi lè kọ́kọ́ wá ọmọ pọ́kì tí mo yẹ kó lè ní owó gan ni. Hmm. baálé mi. ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ nǹkan kan gbà lọ́wọ́ mi baálé mi mo fẹ́ nǹkan gbà lọ́wọ́ ni. sẹ́ni igi lóko kí n mọ́ mèso rẹ̀ ni àbẹ́mi àti ẹ̀kọ́ ọ̀ya hmm. sọ tẹnu rẹ̀ jẹ́ ń gbọ́. àní mo fẹ́ kẹ́ ẹ fiṣẹ́ tẹ̀ ń ṣe sílẹ̀. ìgbọ́. ìgárá ọlọ́sà alọ́kọ́ kígbe. tún sọ lẹ́ẹ̀kan sí i. Ah. Ah. Ah. ọ̀fẹ́ kó mi lókè rere mọ́ o. Inú ilé logun ti fẹ́ mọ́ kó mi o. Àjíkẹ́ lẹ́nu rẹ àbí obìnrin o. Ọmọ sọ́mọ ọmọ dá ọmọ lẹ́nu. Pékè mi ò fi iṣẹ́ olè jíjà lẹ. Lólè tí wọ́n bí mi sínú ẹ̀. Olè tí mo gbé ọlọ́tọ̀run wọ́n jalè dọ́jọ́ kú ni ẹni ọba á ní mọ́jà wọ́n fojú onítọ̀hún rí mọ́ bò àbí kọ́ mọ́ nìṣó lọ́hùn mi iṣẹ́ tí mo kọ́ tí mo mọ̀ tí wọ́n yàn láàyò má sọ̀rù rẹ̀ mọ́ o má sọ̀rù rẹ̀ mọ́ o má sọ̀rù rẹ̀ mọ́ o. ìhàn dáradára yẹ́nà dáadáa. mm bó bá yá ẹ pé Ṣàngó payín o bó bá yá ẹ pé Ṣàngó payín o. àwùsùn mi láì mi sì tẹ̀. ali bàtà téyìn bá ali dòmọdòmọ wú ali dìmìdìmì wú àmì. mo dáràn ọmọ kú lóde yóò gbọ́n lé. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bí kí ni mo ṣe fún yín. èmi àbí bá ti kọjá ẹni à ń lù bí ẹni lágogo jákújákú mi kọjá ẹni àfọ̀bámú èmi sàkógbélé àwẹ̀lé. àbá tìjà kọ pé lọ sọ fún mi pé olú ọmọ ni tòlótòló ọmọ ni. Ah. sọ́ọ̀lì àwọ̀ ṣé o ṣe pé kọ́ mẹ́rin olùrò lórí ìwú orí bó ṣe ṣe ń jẹ àbí ìsàlẹ̀ kò lọ fún. wèrèrè o kẹ́ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ni ẹ sá mà bó ṣe jẹ́. mo mọ̀ kọ́ pa ìwà máa pa àfa àti ìwò wèrè. ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ ń sọ́sọ́ náà ń sọ́sọ́ ojoojúmọ́ ni kọ́lá ẹsẹ̀ sàn sójoojúmọ́ ni mọ̀ sàn ni kò kiri. ah I àwùjọ mi láì ó fi ẹnu ọtí pé ànábì. jódóná ó tó ti lámì lẹ́nu ṣe ó tẹ̀ ní sùnmọ́ tó dùn án happy birthday. ẹ fẹ́ ti bí obìnrin dáná sí lábẹ́kọ̀ọ́hún ṣé oru mi mú yín ni tá a bá lẹni tó fẹ́ bọ́ sórí àpèrè yìí kó máa bọ́. ayé ló rí dà. ẹ ti ṣetán. àṣetán alánìlú wa òyìnbó àwa kùsà bí wọ́n fẹsẹ̀ fẹ́ àwa alánìlú wa. tó bá jábọ́. àrùn tí ń ṣogójì ní ìṣọ̀ọ́dúnrún. ìṣòro bá ti dé ìwọlẹ̀ kò ní bá a bọ́ bá kò tó lékè. ẹ fi mọ gbórí ẹ sókè fún mi. ọba ni ní àmọ́ gbogbo wa lápàdà dé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 kíkẹ́ kí ló dé ti gbogbo nǹkan máa mú mú láyà rẹ̀ báyìí mo ní ọdẹ lọ wéré kí n sì kí n lọ pa kí n sì dé wéré ń bò ní adé èdè tari lọ tari <laughs> lọ. níbo lè lérò pé òǹdọ̀ ibi tí mo dá gbélé fún ọ wo ò lọbi kan bẹ́ẹ̀ ni wo bá wá parí iṣẹ́ rẹ tó ṣe tì ó lóbi kan. ìdí bọ̀kẹ́ balẹ̀ ìdí mi sí ọtí yé mi. ọwọ́ ọgbẹ́ náà ti máa ṣe bí ẹni sùúrù kí n tó gun etí máa gún tẹ́lẹ̀ <laughs> ń bọ̀. ẹ ẹ sáàkì tó ẹgbẹ́ ṣe látàárọ̀ ẹ ṣèṣe wá ṣe sáàkì. ọ̀rẹ́ ọ̀sẹ̀ wá ṣe sáàkì. sáàkì kọ́ fukú atẹ́dọ́ ni ṣé tó bá yẹ pé ẹ látọ̀ ní ìrìn yìí o. ẹ tí ẹ bá ṣe àìfinipẹni àìfẹyẹpẹyẹ tí mú ara kólóbó tí mú sọ́bàtẹ̀ wọ́ọ̀lù ìlẹ́nu sí tiẹ̀ ìwọ wọn kí sáàkì ní kí ààbò sí sáàkì o sáàkì ó wà lánàá gbàgàdà bíi ìtàkùn tí ọlọ́run ò sún bọ́. ẹ sáàkì. o sáàkì tó ń pèsè pọ̀ jù ló yọ kí sáàkì lẹ́ẹ̀kan péré kò jù bẹ́ẹ̀ lọ. kí ni ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ náà torí tá a bá wí nìsín wọ́n là á tún dé o. bẹ́ẹ̀ni wọ́n là á tún ti dé o wọ́n là á tún dé o ẹ bẹ́ẹ̀ sì ni ìpapọ̀ tí wo gbọ́ sùn tì. orí ẹlẹ́jẹ̀ ló dá lólólóló ẹ̀yin ọ̀rẹ́ mi hmm. ẹbí ń lére kí n tó bá fa ìjà láàrin àwọn méjèèjì. ẹ kí kí kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti aya rẹ. àjọ sí àwàdà ni àwàdà lásánlágà mọ́rọ̀ ojomi tó rọrọ̀ kéèké. ṣé wà nìkan ló ń bẹ nínú ní àgbègbè ni. ẹ ilé ló ti ọ yìí ilé ló ti ọ yìí tẹ wá fi tiyín tẹ fi ní àwọn ará yòókù tẹ fi ní wọn la kí ló ṣẹlẹ̀ gbé wa níbẹ̀ àfọ̀rọ̀ jómi torú ọ̀rọ̀ o ìfẹ́ tán mi dùn mí. ó fẹ̀tọ̀ dùn ẹ̀tọ́ mẹ́ta ló wà o ẹ̀tọ́ oúnjẹ ẹ̀tọ́ oorun àti ẹ̀tọ́ ègbèsè abọ́sẹ̀ wọlé gbèsè èwo kékeré ló fi ń dùn mẹ́. ebe egbe èsè mi ló fi ń dùn mo dáná ọwọ́ bẹ́sọ̀rọ̀ àyẹ̀dẹ́ ọkọ̀ bá ń gẹ́ tí ń yọ ó sọ pé òun fi ẹ̀tọ́ àti bí tibítibí ọdún ní òun. ilé màbí kẹ́ ẹ̀. <laughs> ẹ̀yin ọ̀rẹ́ mi tọ́lọ́ wá ní mo wá dé wá ní ọmọ bá tó dé o. tó ìwọ ló yẹ kó máa fi ẹ̀tọ́ rẹ̀ kó máa fi dùn. ìró òun sáàkì kéṣejọ rẹ tó kó bá ti tó bá ti fẹjú tán alágbàro là á ké sí i lákèkò yẹ ẹjẹ ẹjẹ sáàkì sáàkì èyí ni ìdájọ́ wa o ìdájọ́ wa ló kù o wọ́n ti láàdé o arábìnrin bọ́bí. Yóò sún mọ́ wájú. Gbẹgbẹ́ odi gbẹgbẹ́gbẹ́ odi gbẹ̀gẹ̀gẹ̀ odi gbẹ̀ngbẹ̀ odi pàmbà odi gbẹ̀ngbẹ̀ odi gbẹ̀gẹ̀ odi gbẹ̀ngbẹ̀ oya yí yí yí jẹun wọ. Ọba ti alápá. Ebèbègbè. Ah! Mọ̀jọ gbẹgbẹgbẹ. Ah! ìwà ló wà àjàgbé yìí. ẹ ẹbí léèrè yẹ ìrẹ mi. ìrà ti gbé ń jòjù nǹkan tó yẹ káwọn tó ní fún tó lè kánná kó máa gbé ó yìí. ilé olóṣù ló fẹ́ kú sí ní àbílẹ̀ olówó. sáàkì lórí rẹ lọ rẹ. sáàkì lórí rẹ lọ rẹ. Eh, eh, ah, ah. Ah, níbi táwa yìí. bóòlù bóòlù ọ̀rẹ́ wa wá bóòlù sẹ́nu rẹ dùn àbí lórí odò. bóòlù bíyà. sẹ́nu rẹ dùn àbí lórí odò. Ah, oh, oríire ni ká máa jìgá nǹkan yẹn ṣe bí. Ah! Ah! Hey! Eh, eh. Hey! Ah! ṣáàkì o. ṣáàkì. àmì kẹlẹ gbẹngbẹngbẹng. ọmọdé ah. ọmọdé ọmọdé akéèyàn jẹ yẹn pàtàkì rẹ. Ah, àwa gé yẹn pàtàkì. Eh. Eh. ṣáàkì. ṣáàkì o. ṣe. ẹ ní yìnbọn jẹ saki ah, eh, saki mu atura atura sisẹ la la atura sisẹ la la saki kẹrẹtẹgbà àbí kẹrẹtẹ pọkọ rẹ. irọ́ àdìrò ni eégún kẹrẹtẹgbà ò jáde pẹ́sẹ̀. ìwọ nírú èyí ńlẹ ó sì fi ìyà jẹ. ẹnu jẹ́ pé o tún nílò ìrànlọ́wọ́ wa ó lè ràn sápẹ̀ wá o ó ṣe pẹ̀ wá o. sáàkì o. má ṣe sáàkì ló bá ṣe lọ. Ah, sáàkì ah. sáàkì. àbíkẹ́ àbíká oríbu àbíká kò ní sáàkì fún wa kò dára ìwọ ní wá ìdí òkú wọn rí ra ibi tí sáàkì ò parí ti rẹ wọn dára kò dára sọ bínú pé mo pẹ́. ó ti pé ọjù má bínú ó yẹ kó o ti dé. torí tiẹ̀ náà ni ah, torí rẹ ni o ó ti pé ọjù. wo bàtẹ́ ọ̀hún rè oògùn inú abẹ́nú gọ̀ǹgọ̀ hmm. ó wá dọwọ́ rẹ o hmm. ó dọwọ́ rẹ o ngbà ngbà wo ààrẹ mọ bàǹtẹ́ tó wà lọ́wọ́ rẹ yìí n ò fún ọ mo yá ọ ni o. wàhálà rẹ ti pọ̀ jọ̀rẹ́ mi àní wọn ò dá padà fún ọ kété tí n bá ti lò tán báyìí yóò sì ni ó gba nǹkan rẹ padà. ọkàn ní wàhálà mi pọ̀ ni ìwọ kọ́ ni mo mọ̀ dáadáa rẹ mọ ìwọ tí mo mọ̀ bí ẹ mọ owó mo mọ̀ o ọ tó bẹ̀rù àbọ̀ tó bẹ̀rù ni. ní dá padà fún ọ ìbí tó fẹ́ gbọ́ náà nù. tọ́jú rẹ tọ́jú rẹ tọ́jú rẹ tọ́jú rẹ ṣé wo mọ̀ pé òru la ṣe kà ni mọ̀ kó bá mi mọ̀ kó bá mi o ọ tọ́jú rẹ dáadáa ni bójú bá ayẹ̀jú o mọ́jọ́ òun o mọ́jọ́ òun o ó dáa mo ìjáde o. yóò dé. torí ìwíniwí onílé. bẹ́ẹ̀ pẹ́ wọ́n bẹ́ẹ̀ ṣe pé wọ́n ẹ̀ ní pé lọ. ìwíniwí onílé sẹ̀ hmm. ìfọ̀nìfọ̀ àlejò tó lé bá ní ẹ̀jẹ̀ tán àlejò ní àjẹkù èmi tí mo wá ní òlu yìí. èmi ò gbẹ́rì gbègbè. gbẹ́gbẹ́gbẹ́. ọ̀tọ̀ àwọn ní gínigíni wọ́n ń bù fàlà ọ̀wọ̀ àlà ni wọ́n bù fọ́ṣà ọ̀wọ̀ òṣà ni wọ́n bù fàfin ẹ̀wọ̀ ọ̀wọ̀ ní ìjà wọn fi gé ọ̀wọ̀ dáná ó ti sì lúyà ilẹ̀ ní kìtìkìtì ti yí ilẹ̀.

ọwọ́ á ló ń sùn olóòótọ́ òpè lọ tádì ìbálòjú lẹ̀ kedere tí ìbìdé ọmọ ọmọ ọmọ ṣe lé o adìẹ dẹ̀ tùnú tọ́ba jẹ́ kókó ni ìbá ti bá yàlẹ́ lọ tọ́ba tọ́ba tọ́ba tọ́ba tó sọ sọ́rọ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ bọ́ra lè bọ́ ọ lásọ. mo bínú baálé mi oorun ló rà mí lọ ìjẹ́dárò rẹ̀ wò mọ́ láéláéláé ẹ má bínú. ìyá wa mm. ṣe rí nítorí tí ni mo ti kó àwọn aṣọ ìwà ń yáàbí kankan ọ̀dọ̀ yín gbà ní nǹkan wọn bọ̀ ẹ̀rí pọ́n yáyì ìyá wa ẹ̀yẹ́wò ọ̀pọ̀ o olóòótọ́ aṣọ tó o kó fún mi rẹwà pọ̀ àmọ́ olómi aró ni mo ní ọba mú ah, wa níṣẹ́ ọgbàgbé ni. ìyá wa ẹ dákun ẹ mọ bínú mo felédùn àpò ibẹ̀ yìí ṣé ẹ rólómi aró tẹ̀ ń wí o kódà ó ṣẹ̀ṣẹ̀ tán ni hmm. ẹ mọ bínú yìí sì fi ń da yín lójú wípé kóṣù pa kan ó tó pé n ó bá yín kó wà yá wa tí ó sì pẹ̀ yá wa hmm. ẹ mọ bínú ẹ wò yìí náà ìyẹn lómìnira mo fi bẹ́ẹ̀ ah, nífẹ̀ẹ́ sí. gbogbo wọn náà náà sì ayé ayé ìyàwó ẹ bá ń rà á ah, gbogbo rẹ̀ lẹ́ẹ̀ bá òun nígbà o ah, hmm. ìyàwó ẹ wò dáadáa ó yá ayé àwọn aṣọ ńláńlá yìí. Eh, eh, eh dákẹ́. yàwá o èyí náà ní sì ń ṣe o yàwá tí yìí ń ṣe o. ìwọ tó ti ta gbogbo rẹ tán àwọn èyí tí mo ní náà lọ tún padà kó wà yìí ah. kí làwọn àṣẹ sí wa. ìyá yẹ̀wò yìí dáadáa yà wá kódà ó tóbi torí kí ni mo ṣe ń kò mí. rọra mọ̀jẹ̀ ọjà ó ti lọ́pọ̀ hmm. ah, ẹ jẹ́ jẹ́ bọ́ ah, mú yìí. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun. èló wá ní báyìí. ìyá hmm, wa ẹ fún mi lọ́ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dógún. Ah, ah, ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dógún òkè ni. ìyá wa owó ń bẹ́lẹ̀ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ dákun. wọ́n ní ká mọ̀mọ́ bíi tá a mọ̀ náà sí. ọmọ tí ì ṣe sọ́ra sọ yìí. bẹ́ẹ̀ ni ìyá wa. ọ̀kẹ́ márùn-ún ni fún ọ. yín wàá fi owó oyún ọ̀kẹ́ kan yín fi sí. Ah, kò sí ìyọnu ìyá wa ẹ̀yin lẹ́rùn ẹ̀yin. kọ́ wa bá ń kó àwọn olómi arótọ sàdéhùn fún mi pọ́ bá ń kó wa kọ́ bá ń kó wa. ẹ ṣeun sọ ti gbọ́. ẹ òrè ọ̀kẹ́ mẹ́fà rèé fún iyùn àti ìkíní. ń wà fún ọ ní ọ̀kẹ́ kan yìí mo fẹ́ bùn ọ ni o. ee kọ́ ọ lè tètè bá ń gbé aṣọ ṣàdéhùn fún mi wá. èmi nìkan tán ìyá wa ẹ ṣeun o mm. ah, ẹ ṣeun pọ̀ ajé yín ìyá wa. ẹ ṣeun ah, pọ̀ o ìyá mi o ìyá wa o ìyá wa o kára ilé ìyá wa o. sákì o sákì o o ṣeun ọkọ mi. ẹsẹ̀ ìyá wa tún mọ́ rí yín o. ọ̀tá o. ẹsẹ̀ mo. àrẹ̀mọ. àrẹ̀mọ. adémọlá. Ah! ìyá mi ẹ dákun ẹ̀mí ló ṣe. Ah, ah, àwa ló yé. àwa ló yá wa. níbo lẹ ti rí ọmọ tó rẹwà ọmọ yìí rẹwà pọ̀. ó ń kọtankọtan ọmọ tí mo ń ta sọ fún mi nù gbogbo aṣọ tí ń wà tiyùn tí mo mọ lò ọmọ ni wàá mọ tà fún. ìmọ̀ wá sínú ààfin bàbá mi. ní gbogbo ìgbà ni mo wá pẹ̀lú. ó sì wù mí kí n fi ṣaya. o lè ní ọ o lè ẹ mọ̀ ń wù mí ẹ wù mí adémọlá adémọlá àrẹ̀mọ adégoróyè anáwó bíi ẹni tọgọ tọgọ tọgọ ẹ ń tọjọ la rẹ ń tọjọ la rẹ ṣe ni. yóò dà fún ẹyọ rẹ mi. ìyá wa ọ̀rọ̀ mélòó láti ẹ̀ wá sọ tá a parọ́ nù lù ẹ̀ torí nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ ọmọ tí ń sunkún ó yẹ ìyá rẹ̀ tó ń rẹ̀ ṣé rí oyin kan tí eyín bá gé tì wọ́n bá mú èékánná tẹ̀sẹ̀ ọ̀tún tẹ̀sẹ̀ òsì tó wá kó ogun ẹ̀pọ̀ tẹ̀sán ọ̀dọ̀ ẹ̀yọkan kò lè rí bí ìsìn kankan ìyá wa. ẹ ẹ wo bí ìyá wa òótọ́ lè kejì mi pa o ṣe rí igi tí ìgbìn rẹ̀ bá tẹnu mọ́ dandan ló gbúdọ̀ gùn agunye sí ni. torí pé tí o bá fi lè gùn àbátá àdúrà yìí àṣà rẹ̀ kódà ara wo ò ní yá sọ bẹ́ẹ̀ Arabo wo ò ní yá. ara yóò sì ní yá ẹ ní gbádùn ẹ ṣe sọ àrẹ̀mọ bá mi yẹ̀wò. ẹ ẹ ẹ dákun àrẹ̀mọ dákun mọ́ bínú ẹ ẹ máa lọlé ilé ìfowópamọ́ wa alọ́rọ̀ àjọsọ. a mọ̀ bí ọ̀rọ̀ ah, rẹ̀. ẹ dákun kí ló ṣe fún ìyàwó tó fi sọ fún òní ìgbádùn. èmi kọ́ ni ìyàwó ń bù. káwa ni. ìwọ lọ sọ̀rọ̀ kan yìí ìwọ ni ìyàwó ń bá wí. Eh. èmi àti ìyàwó òjọ níjà ti tẹ́lẹ̀ ó ní pé wọ́n sọ pé òní gbádùn nǹkan tí ìyàwó sọ. ìyàwó sọ pé kò sọ pé òní wọ́n ní ẹ̀ẹ̀ni ẹ̀ẹ̀ni wọ́n pọ̀ wá èdè àpọ́nlé ni ẹ̀ẹ̀ni tó bá ní o ìwọ náà ń bá wí wọ́n pọ́n ọ lé ni hmm. látara nǹkan tẹ́lẹ̀ sọ náà fi pọ́n ọ lé pé ẹ ní gbádùn ìwọ gẹ́gẹ́ náà bá wí. ẹ dàpọ̀ kí ó lédè tó wá ń tẹ́jú máa pèrè baba látàrọ. ẹ mọ lálàá pé mo jọba rí mi. ọba bo. ọba àlùwà náà ni. ẹ lójú kù lórí àpèrè. ẹ ẹ àrẹmọ èmi ò jókòó lé àrẹmọ lé. ẹ ò wá gorí àpèrè bàbá kó o dọba. ìyá ọ̀sà ẹ kó àpèrè. àpèrè yẹ wá o. kábíyèsí lọ́ra wá sí i hmm. lórí àjálù tó ń fẹ́ mọ́ ṣẹlẹ̀ láàrin ìlú àjálù ti ń gbogbo ìlú káàkiri káàkiri ó ti wá fẹ́ mọ súnmọ́ ìlú tiwa ni mhm. kábíyèsí wa ní kémi àtolóyè ká wá bá yín kẹ́ wá dákun kẹ́ ràn wá lọ́wọ́ torí ẹni àyàn ń balógun ń sáfógun ni ògbérìgbègbè ni kábíyèsí ní kí balógun wá lọ́ọ́ bá wa mú olórí olè bí balógun ṣe ságun rẹ̀ ìdí rẹ̀ nu tí kábíyèsí sọ pé ẹ̀yin ìyá òòṣà ẹ̀yin lè lè bá wa rí mú síkún ẹ̀yin náà lẹ tó rusẹ̀ jẹ. ọ̀rọ̀ lọ sọ ìyóòṣà ò ní ta ò ní jẹ tata ò ní fa bọ́tọ̀ ta jẹun. ẹ bá gbọ́n bíi fáyì nìkiri fọ́gbẹ̀lẹ́ tán àwọn èyí gọ̀ tí èèyàn sì pọ̀ gọ̀. àwọn omi là ń dè sun mi bí èèyàn bá ṣe pé ọ̀hún omi là ń dè sun mi èmi ìyá n ó fọ́n ní kinní kan mo fẹ́ fi léwọ́ mo ti sọ fún kábíyèsí lójíkèmí àtolóyè tó wá bọ̀ tó fi ṣẹ́gun rẹ̀ ìbá ṣe mí díẹ̀ ọ fún mi ní nǹkan tí n fi jà tí n fi mú ògbérígbègbè. bẹ́ẹ̀ ni ó mú síkún báyìí fọkàn <laughs> balẹ̀ mi mọ́ sọ bẹ́ẹ̀ balógun ni mí balógun lójú ogun. <laughs> ìjàpá rẹ lóògùn ni òfin wòran díẹ̀ ìwọ lóògùn téèyàn lè fi mú ògbérígbègbè ni ìwọ ọlọ́rẹ̀ kojú rẹ̀ kó o mú un bẹ́ẹ̀ balógun wọ́n sì pè ọ́. ìbá ṣe mi díẹ̀ ni. kí lè rí tán fi fi balógun gẹ̀ èèyàn tán lé yín ló fi kàn ọ́ ẹni kú pa kò tí í jẹ baálé. àfìgbà ah. tó tẹ́ po. ẹ wo ọ̀rọ̀ gidi tẹ́ ń bá mi sọ ó jẹ sítorí ah, tí kábíyèsí fi wá gbé ń dìde tó fi ní ẹ mọ. ìtorí ẹ nìyá wa. wọn bá ti rán mi sí mi torí ọ̀rọ̀ ògbérígbègbè tí ọ̀gẹ̀dẹ̀ ní kò tó hàn á yàdá sí i ẹ bá ń wí fún bàbá ẹni mo ti gbọ́ onílùú ni mí mo sì ní fẹ́ ó tú ẹni mo ti gbà á wá nǹkan ṣe sí i bí àṣà ògbérígbègbè bá ń kọlu igi tí ń kọlu ọ̀pẹ bó bá kọlu nílùú wa ní àyìn yóò gbóhùn olè. wọ́n ti fi lọ̀ mí hmm. nù wọ́n sì jẹ̀bi iṣẹ́. ọkàn gbogbo àwa àlù ti balẹ̀ gbogbo àwa àlù balẹ̀ àsùnwọ̀n àrùn ti yá. yóò sà lọ́wọ́ àdàbọ̀n orí ajọ́ ìjọmọ jẹ́ eré oṣù oníjó oṣù ni. ẹnu rẹ ti wá yọ ẹ ẹnu rẹ yọ ọlẹ balógun ni ọ irú rẹ bá pé méjì láàrin ìlú ògbójà ló ọgbówó lórí ẹ lórí ẹ ìyẹn. Ah! Elédùmarè o èrí nǹkan etí ló yẹ dáfìlà dúró yìí nítorí ọmọkùnrin balógun ń jẹ yóò bá láàmú o ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ní wọ́ọ̀rìn lọ àwáyé mọ́jọ nǹkan ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ Ah, abọ́ tìró yí ẹ lójú òkú àwa wíta ìwé olówó fẹmi ní nǹkan tẹmí olóò lójú ogun ó ah, hmm, burú yá bá gbé igi jẹ ọgùn wọ̀ mi o. ẹ ah, eh, eh, eh, ẹ mọ̀ gbà mí ra mi kalẹ̀. kí èyí lọ́rùn wọ̀ ńgbà pè mí lẹ́gbọ̀n tọ́pẹ́ mọ́ sáré ká lọ. ẹ̀gbọ́n mi ẹ mú ẹ bẹ́ẹ̀ ẹ wá bá gbé jẹ ẹ wo bẹ́ẹ̀ bá gbé ló gbé lẹ̀ o. Ah, ọ gbé lẹ̀ mo ò tí ì bí mẹ́tàlá rẹ̀ dakọ̀ gbé lẹ̀. n bá gbé lẹ̀ ńkọ́ sílẹ̀ ah, sí. bọ́ bá gbé lẹ̀ bọ́ bá wá bí ọ̀dà gbélẹ̀ tí ìbá ti tẹ̀mí lẹ́nu rẹ̀ ọkùnrin àbíkó bí. ẹ bá bí mi dà ẹ bá bí mi dà mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ àti táyà sí. àbí bulala ìṣẹ̀lẹ̀ bulala orí ẹ̀ ò orí ẹ̀ ò orí ẹ̀ ò dá Adiós. Adiós mọ̀ ń bọ̀ ṣeré èmi máa ń ṣeré mọ̀ ni èmi tó rí mi ò pé tí ń ṣeré wo àdìo ah, ẹ ẹ ẹ dákun ẹ mọ̀ gbá mi. ṣe tó ń wá ti sùn àkàn ṣé ìwọ ò mọ̀ wípé ẹni bá ń wá ti sùn àkàn á pẹ́ létí omi. àbákẹ́ aláṣọ ìfẹ́ rẹ ó ń dá mi lọ́rùn wò ó gbogbo oorun tí mo sùn mọ́júmọ́ òní ìwọ ni mò ń rí lẹ́gbẹ̀ẹ́ mi mo wá ń belédùà kó lè jẹ́ o ṣaya mi. ọmọ ọba adégoróyè bá a bá ju abẹ̀bẹ̀ sókè ní ìgbà ìgbà ibi pẹlẹbẹ báyìí ni yóò fi lélẹ̀ wọ́n n ò lè fẹ́ ọ. jẹ lọ́mọ ń ṣe. kábíyèsí ẹ máa dàbí ewé gbin ẹ máa sùn ọ̀bí ewé jìnrìn olórí ibú ọmọ yìí ni wọn ló máa bú ẹ lọ́lọ́ kó sì yìn lọ́rùn pa ọ̀fà gògó kó báyìí ó sì fà á tún pì ó sì fà á tún pì. ìrí òkè kí ló kọ ẹ. sọ lórúkọ rẹ. kábíyèsí àdìgún lórúkọ mi. àdìgún tèwo. ee sàdìgún lóòótọ́ lòdì lóòótọ́ ṣùgbọ́n kò gún o. Ah, àsápá èèyàn ni ọ́ lọ́wọ́ á súnmọ́ gbẹ́kígbẹ́kí ah, niwo àgbẹ̀dẹ rọkọ́ àgbẹ̀dẹ ràdá ta ní àárọ̀ wà ṣe ń tí ò ní wà nù ìkà ni ó. ìyá àdìgún mọ́kà fún ọmọ ẹ̀ kò ní kankan mọ́. ẹ bí ìṣe ìyá kí ni ìṣe dákun ojúkẹ́ ìbojúkẹ́ ìṣe tó ti lọ dákun ẹ méje. ọya mú ọmọ wọn túbú. a ah! jọ ń lọ túbú ní àná. ọba ti jọ máa ń wọlé ta. ẹ kí ló wọlé ta ṣé wọ́n lé sà. sọ́ọ́ máa bá jáde kábíyèsí ìyá mi fúnra mi ọba bùn ẹ̀jẹ̀ ṣe ti wọ̀n yìí ó ní ẹ̀mọ́ jẹ bójú ọba ti rọ ìrè yìí sẹ̀ mọ́ ẹ mú lọ́nu túbú. ògbérí gbègbè ògbérí gbègbè ó délé àná ó ṣàfọwọ́rá ó gẹ́rẹ́gẹ́rẹ́ dọ́jà òun ó kó wọn lẹ́rù kó wọn lẹ́rù lọ. má rí jà rẹ̀. Obedi gbegbe. Gbegbe. Obedi gbegbe. Gbegbe. Obedi gbegbe. Gbegbe. Ṣé ẹ ti wọlé lọ bá wọn? Mo ní ẹkún ọlẹ́rù ẹkún ọlẹ́rù ẹ jí gbogbo nǹkan wọn ẹ kó gbogbo nǹkan wọn kò sẹ́ni tí ó bì á kò sẹ́ni tí ó bì ní nítorí sẹ́ta àbíràn mi ni sẹ́ta àbíràn mi ni ní tí mò ń bọ́ ń parẹ́ ni tájà lè kásàfà ọ̀ra iṣẹ́ mi ni olè ni mí olè ni mí olè ni mí olè ni mí ọgbẹ́rì gbẹgbẹ gbẹgbẹ ọgbẹ́rì gbẹgbẹ gbẹgbẹ. ǹlẹ́ ò gbẹ́rì gbẹgbẹ àbí kí ló ń jẹ fún àmọ̀pá létí lápá ni ọ. kí ló rí sẹ́wọ̀n ti wí fún ọ wípé bàbá ń kó wọn lẹ́rú hmm. tó ń kó wọn lógún tó ń kó wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n hmm. ọ gbọ́dọ̀ délùú àgbèrè rẹ ti àyè. ẹ mọ ẹ mọ ẹ mọ ìwọ mọ nínú. kí ni sí ọgàn àbáṣọ tó wọ nígbì nínú ni èmi ọ̀gbẹ́rì gbègbè wọ́n bí mi sínú olè hmm. mo bá olè nílé ni mo dàgbà sínú olè mo tún wà lọ olè kọ́sẹ̀ olè wọn jalè dọjọ́ kú ni. ìrọ̀lẹ́ ajáko ni iná ló wà. ṣé ọ mú kéèké ọfẹ bí ọfẹ jà ni. mo wá jà ni. ọfẹ bá mi jà. torí mo ti kì ọ́ ń lọ tẹ́lẹ̀. ẹyin. wọn bọ ọjà wọn sì pọ. ẹyin ọmọ yìí ẹdúró togun togun ẹdúró togun togun ìjáde o. yóò dé. torí ìwíniwí onílé. bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe pé wọ ẹ̀ ní pé lọ. ìwíniwí onílé sẹ̀ mm. ìfọ̀nìwí àlejò tó lè bá ní ẹ̀jẹ̀ tán àlejò ní àjẹkù èmi ti fọwọ́ náà lù yìí. èmi ò gbẹ́rì àwa ní gínigín ni wọ́n bù fàlà ọ̀wọ̀ àlà ni wọ́n bù fọ́ṣà ọ̀wọ̀ òṣà ni wọ́n bù fàfin èèwọ̀ ọ̀wọ̀ ní ìjà wọn fi gé ọ̀wọ̀ dáná ó ti sì lúyà ilẹ̀ ní kìtìkìtì ti yí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ah, ah, ah. ilẹ̀ ilẹ̀. ọ̀tá dé oh. apá ò kápá wọ́n dọ̀yìn kó sè apá ò kó sè wọ́n dọ̀yìn ká ẹ̀kàn bínú dọ̀yìn ká ni. Mm.

èmi ò kókò jà lu yín wọ́n ja ìlú yín lólè àtẹrù àtẹrù àtẹyẹ èèyàn tẹ́ gbé bẹ̀ gbogbo rẹ̀ ni wọ́n kò lọ. àṣẹ ti kú àṣẹ ti kú. ìfọ̀ ni tó fojú kan mi. ojú ọ̀ràn rẹ ti fojú kan kínní lónìí ó di dandan ọ̀run làlà. irọ́ ló pa. bẹ́ẹ̀ ni mo sọ. àmì ò ní bá wọn fọjọ́ lọ́jọ́ lọ ní bá wọn fọjọ́ lọ́jọ́ lọ nítorí pé kò sí. ayọ́mọ̀ yìí ẹ jẹ́ ìdánù ẹ kò ní ọ̀lẹ́mẹ̀rọ̀jà ìwọ ò ṣe dúró bí gbogbo ológun ọ̀bá wukọ̀ kò tó tààrà ọ̀sà kankan máa wú gbogbo ni ó ní pápá wẹ̀ lẹ́jọ́ ìbọn máa rò mọ́ jẹ̀bi ẹni. èké eku èké ẹyẹ èèwọ̀ ọ̀fẹ́ ní kufẹ́kufẹ́ ògùdù ẹnì kan ò ní wíjú afẹ́pọ́jọ́bì níbi mo ti fẹ́ pọ́jọ́bì mo fọ́bi gbẹ́pọ́ bẹ́ẹ̀ni kẹ́ni bá lóun fẹ́ ṣe nǹkan burúkú nínú ìlú yìí yóò forí ara rẹ̀ gbé bàbá tún bí pọ̀ rí pọ̀ bá àtẹ̀dá tún wá nù ìlú yìí ó rí i pé mo ti wí fún òkú lẹ́lẹ́gà àtà ìwọ àbáláàrú ẹ̀ má dáa fún ọ. àbákẹ́ bí n bá gbọ́ ọ dáadáa ọ ní nílùú àgbèrè o ọ ní èyí tó jọmọ yóò sàǹjà kìnlábí. Mm. ọmọ ọba Adémọ́lá àwọn méjèèjì yẹn sì ń dẹnu ọ̀fẹ́ ṣùgbọ́n ọkọ mi wọ́n mọ̀ wù mí náà kémi náà ọba bó bá wá yá kí n sọ pé ọmọ mi ló lórí lọ́la. ìyá mi hmm? kí kúkú ṣe pé kò náà náà ọba àmọ́. owó ọwọ́ rẹ̀ dà. agbọ́pọ̀ ti ta ọtí gbowó. ọba tó dó pé kéèyàn bẹ́ẹ̀rì rẹ̀ fọ́gùn. ẹyin wọ́n lu tí a ah, ti a ayé ni. ìyá mi Akínlábí ló gbà mí lẹ́njọ́ náà lọ́hùn-ún àrẹ̀mọ sì ni ọ̀jẹ̀ ń gbádùn gbogbo ìgbà nípò òun fẹ́ mi bẹ́ẹ̀ sì ni ìwà rẹ̀ ló burú bí gbogbo yìí. Hmm. ìjàpá tó ní inú òun ò dáa ẹni bá ti rẹ́yìn ìjàpá yóò ti mọ bí inú rẹ̀ ti rí. ìyá mi hmm? ẹ wá dákọ̀ ẹ gbà mí mọ́ kí ni kí n ṣe báyìí. àmọ́dọ̀ rẹ wá nìkan wà bọ́ ọ ìwọ lọ lè sọ àmọ́ kíní kan ni o wọ́n jẹ́ bàbá rẹ̀ gbọ́ o. táǹbì mi ti ń jẹ bàbá mi gbọ́ ǹjẹ́ dá sọrú ẹ̀ sòrò ẹ ṣeun ìyá mi ẹ pẹ́ fún mi. àṣẹ o ó yà tètè tètè tètè lọ mẹ́kọ̀ọ́ wá káwọ́ kọ́ mu. ẹ jẹ́ nsúlẹ̀ kàṣẹ. ó yà kàkàkàkà. ẹ wò ẹ méjèèjì àwọn ojú mi dáadáa ṣé ẹ gbọ́ mi ṣé ẹ rí àdánwò tó bá bá kùn tinubu ewu nǹkan méjì lábẹ́rẹ́ lọ́wọ́ rẹ tí ò bá já tẹnujẹ yóò sì já àtìdíjẹ tí kábíyèsí bá yẹ e dé tẹ́ ẹ̀ bá sọ ọ̀rọ̀ lọ bí tí ọ̀rọ̀ lọ ah! ojú yín ò rí mọ̀ bọ́. Hmm, ẹ wo mi màá wí màá wí kó pọ̀ wù ẹ tètè jẹ́wọ́ bó bá ti rí ni ẹ wí o. Ah, ah, èyí tó jọ́ fi ń gbà látijọ́ iná. ẹ jẹ́ tiẹ̀ kọ́rọ́ láàfin. kábíyèsí o kábíyèsí o. àwo la láriwo tí nǹkan tẹ̀ ń sàmì. àwọn ọ̀rẹ́ wà wá. ilẹ̀ ló dé. ẹ ti wá ṣe rí jẹ́jẹ́ wa làwọn ń lò láàrin báwa sì ṣe rìn ìlú ká sì rí àrẹ̀mọ o àrẹ̀mọ bá sì ta kánpọ́n ó là kí o ló bá sì di káwí lọ káwí bọ̀ làrẹ̀mọ bá sì mú kínní ó bá sì gbájà yìí àjàyí ti kú o àrẹ̀mọ ti pàjáyí o. Ah! Ah! Eh, kábíyèsí bàbá mi ọlọ́run jiyàn kò lẹ́mìí á rí yín pẹ́. bó ti rí lọ́rẹ́ mi sọ̀hún àmọ́ ṣe ilé ẹ̀dẹ̀ dẹ́tùnù bó bá ṣàparò ní ògbẹ́ni yóò ti fara gbọ́ta ọdẹ a ó ṣe bí ó ṣe sí ni. gbogbo òlùsì láti wí fún bá a ti pàdé èèyàn là ń sọ fún ẹ ní kọ̀ọ̀kan tọ́lọ́lọ̀ ọ̀rọ̀ tó sojú ìlú ò faraṣe ọ̀pá ọ̀rẹ́ wa kábíyèsí ọjọ́ ọmọ bá ní bàbá kọ́ bá ṣọmọ ẹlòmíì ni. èyí olóyè ẹ̀ gbà mí ijó wa lọmọ ọba lọmọ ọba lóògùn ẹkún jáàgùn ṣé lóòótọ́ lọ pààyàn kábíyèsí mo pa lóòótọ́ o. ọ̀rọ̀ yìí á dògún ọ̀rọ̀ yìí á dìjà o. èmi ni mo ìbọn. kábíyèsí o mo sún mọ́ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fi lọ́ọ́ bá pa èmi ọ̀rọ̀ bá fín kí ló dé tí mo róní sí ọba. ìyá ọ̀sà ẹjọ́ kí lè bá wọn rò ẹ dìde kẹjọ máa lọlé. o ò ṣe dákun kó o jèbí àwọn olùgbẹ́ bẹ́ẹ̀. ẹ gbà mí ẹ má jẹ́ kú báyìí ẹ dákun ẹ mọ́wọ́ mi rán. bẹ kọ́ yìí lọ́wọ́ mi. gbẹ́kọ̀ láti kúrò wá sí ibi. ojúkan ẹ̀ pa ojúkan eré mi ni kábíyèsí ní kọ́rin ẹ̀ pa. ó lè tó báyìí. ó ti bẹ́ẹ̀ lọ. àpátápá ara ò ti rí takuntakun ó gbọ́n bí ẹlẹ́gùn sọ̀kànná sọ̀kànná ò gbóná ẹlẹ́gùn rẹ̀ ó gbóná ṣe bá tí wọn bá àwọn tó ń bẹ sọ̀rọ̀ yìí. ajá ni wọn. ó yá máa gbọ́. kí ni sọ. kẹsí wọn ẹ jẹ́ kó dáná sun mímí ìlú. kábíyèsí olórí òun ló ń ja ìlú. ó retí ah! bíbó kábíyèsí tájà ẹ̀ bá lógún ọdún láyé ẹ̀wọ̀n ògún lè ní mọ́gẹ́ bá fún. ó má bá àgbórùn ara rẹ̀ ọmọ burú ìkan là ń bí ànímọ́rí yẹn bá ti dẹ̀rù jẹjẹ sí wọn. kábíyèsí aláṣẹ kejì òòṣà kùmọ̀ àṣẹ tọmọdé ilé ọ̀gbọ́dọ̀ ṣe ilé mọ̀kọ́lá ọmọ bá nílera ọba má pa mí mo tẹ́rí ìbà fún dà mọ wọn ò ní fún ọ lọtí kó o mú pín kó o lè máa tàbí ràn. òkúrò gbóná ti wà lẹ. orin gan tiẹ̀ ti tẹ́lẹ̀ báyìí láàrú ni mọ̀ ò ní kọrin bo mo pè wọn bí ọ lórí. ẹ ẹja kan orí tálùkù bá dáná ẹ̀kọ́ mọ́ rí òkú ẹ̀kú. mọ́kù tí ọ̀mà wo ti ń bọ́ ọkọ̀ pa kọ́mọwẹ̀ ọlọ́rin kan lù ẹ wí gbogbo mọ́kù wo. adékúnjú ọmọ adé sí ni mo ní kọ́ ọmọ sẹ̀mí onídàgbà láàrin ọba sí afọwọ́lùgbà kan kì í wá mọ́wọ́ dúró màkúrú mànàró ní sójà lùlù ewé ojú omi kèémí sí nǹkan abẹ́rẹ́ òfin gbérímọ́ látò. òjò rọ̀ àgbàdo ògbó ìṣúpa ẹyin tó lè ta ìyá tó jẹ wá pọ̀ ẹ̀yìn olórí wa. yéèjì wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́rọ̀ wọn gbin lá wàrà wọ́n rọ̀ wọn ò pé kan olódùmarè pàdùgbẹ̀ pálẹ̀ àwọn ayé òfin kankan. èmi ni kábíyèsí sọdẹ ní yẹyẹ láàrin ìlú bí ó ṣe lo àpèrè òun pẹ yóò ṣojú èmi rẹ láàrin ìlú. ẹgbẹ́ náà kí ni ń ṣẹ̀yìn èèyàn wọ̀nyí tó yẹ pé àwọn tó bá lówó nìkan lè fẹ́ kí wọ́n máa lówó lọ kí ló dé tó fi jẹ́ pé olórí nìkan lè fi ọmọ jọ láàlú olóńkọ lèmi náà nù lágbájé lówó bàbá rẹ̀ náà lóògùn àrùn tí kálukú nínú wọn lọ yàtọ̀ lògùn lọ ó sì fi òní ó fi bọ̀ láàrẹ̀ jẹ́. ọ̀rọ̀ yìí